الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خص شهر رمضان بالفضل والإحسان وجعله موسما لنيل العفو والغفران وأنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له حكم فقدر وشرع فيسر ولا يزال يفيد على عباده من أنواع البركة والخير وأشهد أن الحبيب المصطفى المجتبى محمدا عبد الله ورسوله أرسله كنذير وبشير صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه الذين يحافظون على طاعة ربهم في جميع الأوقات ويأوصون أوقات الفضل بمزيد من القربات فيا رب صل وسلم على محمد خير من أرسل وآله ثم أسرته وصحبه خير من أرسل أما بعد السلام ni bɛ ɔmɛ tuli la ne yɛrɛ dɔmɛ tuli imaani dɔmɛ tuli ze amen amen amen abe bolo ye anaba bi ko kiri ya ye na ye ne ɔlɔ ye sifatu mumini na wal muminat min khilali surati al ahzab al المسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصابرين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله مسلمات تلمني يا وكو مري انا دوم مري انو نورو ادينونا والمؤمنين والمؤمنات اكلوا تكاي ادوم ديو مري انو نورو ادينونا والقانتين والقانتات وصادقين وصادقات أتولي دينا إلا نورو أتولي دينا إلا يلا أتولي دينا إلا نورو أتولي دينا إلا يلا وصابرين وصابرات أتولي سور إلا نورو أتولي سور إلا يلا والغار صائما أتذنى أبوا إنو نرو أتذنى أبوا إنو ينه والحافظين فروجهم والحافظات أتأمنا لك كي إسرائيل شنني هون لك إسرائيل هون لك نكنا أبوا ملايين أتنني أنا ننا أمري منني أمري منني والذاكرين الله كثيرا والذاكرات وأجرا عظيما ọmọdéyìn ọmọdé tí wọ́n ti jẹ́ ìṣùwà eléyìí bẹ́ẹ̀ wù lùkọ́ náà mọ̀rí yìí àtúntòsí ráúráú útòsí ráúráú múnabọ́dọ̀ báyìí nìyẹn múnabọ́dọ̀ báyìí nìyẹn múnabọ́dọ̀ sílẹ̀ yìí ni amen amen amen. umu salama ta osontó mọ̀nàdọ̀ ọjọ́ lọ́wọ́ àná ha nínú bẹ́ẹ̀ kàkà yẹ alimami anasari ọ̀dọ̀ ọ̀hún ló bá nígbà yẹ ọ̀bì káyé ọ̀kàyé ńkọ́ mọ̀lì ọkọ̀dọ̀ ká kultu yá nàbí yàlla mbàlì máàlì asma òrìjà la yùkàrò na fil qur'an wà nisa ọ̀la yùkàrnà. kọ́mọ wọn kọ́ mọ̀lì sẹ̀kẹ̀ wọn sẹ́mẹ̀ dẹ́ni qur'an. because a amana na ya alluga al-arabiyya ya ọba wa arabic as a language ọmọ ká yẹ ìjọ na èyí náà nù ọmọ lọ́wọ́ èrò àná ẹ̀rọ ọmọ lọ́wọ́ bọ́ọ̀ ikú àfẹ́ ní bàbá yẹn ọ̀rọ̀ kò wọ́n lọ́wọ́

ìjọ mọ́ni ká dóòmù ní ìwé ìlà ìwà dóòmù ní ká ìwọ ní ìdẹ́kẹ́ yẹn tó mọ̀ ní sọ́lọ̀ mọ́ wa alẹ́ wọ̀sánná. inna muslimina wal muslimat wal mu'minina wal mu'minat wal qanitina wal qanitat. وصادقين وصادقات وصابرين وصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظين الله والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما أمنا بأيدي بنا غربا أقول لك يا الله أسمع لي شيء أمنا نتوراي أمنا بأمنا نتوراي أمنا بأمنا نتوراي آمين آمين يقول لك ليسي ìsọmọ wọlé ìyá ìgbàyàjá wọ́n èlé ti káyẹ adúwò ẹ̀wọ́ ọ̀dẹ̀ ẹ̀wọ́ adúwò ẹ̀wọ́ mọ̀lẹ́ ìyá ìgbàyàjá ni ẹ̀dí àpẹẹjọ mùsùlùmí iná yín bàbàbà iná mùsùlùmí iná wà ní mùsùlùmá ọmọdé ọmọ akẹ́kọ̀ọ́ sọ́dọ̀ ẹ̀yà ìyá mùsùlùmí lọ́nọ̀rọ̀ àti mùsùlùmí lọ́nọ̀dá òkú ọmọdé lọ́nọ̀rọ̀ àti òkú ọmọdé lọ́nọ̀dá ɛnana kó ɔmɔdi yi ɛnana anabɔ kó ɔmɔdi yi alimuslimu man asilama kɔlbɔhɔ lila wasalima muslimu na milisani wayadari o kó ɔmɔdi yɛ wɔlɔmɔ náà kaka yɛ ayani dɔgba tutu tere ɔmɔdi yi dɔgba yi kó ɔmɔdi yi ɔmɔdi lɔ yɛ o kó ɔmɔdi yɛ n'afɔ dɛ ha wɔn yɛ rara ɔsira de kɔnkata tuwa dɛ ha wɔn ba ni ɔsira de kɔnkata tuwa ɛsɛ ɔkɔ kata tuwa tuwa sɛ nobɛdɔ kaka ye alimam ahmad ɔnere ilima ni ɛyɛ dɔbɛ kutu nɔn yɛrɛ bɛ fɛn kɔ mɔli dɔki ya rasulallah mal islam sahi islam bɛ wɔn kɔ mɔli dɔki kɔ mɔli y'a kan ka ye al islam an yi muslima kɔlbu kalila wa yaslam al muslimu na min lisanika wa yadai islam bɛ ka ye a y'a o kɔsɛbɛ o dani ọba mi ràn mọ́ òkú òmòrí mi ní dẹ́ ahóhùn ní rárá wẹ́sùpẹ̀ nkatatuwa dẹ́ ẹ̀ ahóhùn wa wẹ́sùpẹ̀ nkatatuwa wẹ́sùpẹ̀ nkatatuwa múnabọ́dọ̀ báyìí ló sẹ́yà lé yìí ولقد عرف المصطفى صلى الله عليه وسلم الاسلام حين ساله جبريل قائلا اخبرني عن الاسلام قلت صلى الله عليه وسلم ولا ولا من حاجه لسان الاسلام إني من ملكت به ذكرى دعهم كمري شكوهم كمري أخبرني عن الإسلام كانوا مساح الإسلام كانوا بيقولوا صلاة إيه؟ الإسلام دول كمري أكاي أكاي الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استطعت إليه سبيلا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ملك جبريل ọmọ ẹgbẹ́ ń gbọ́ ọmọ ẹgbẹ́ ń gbọ́ ọmọ ni kàákùn ní sáà islam sọ́tọ́ mọ́ ní kẹwàá mi káyẹ àkàtì islam ọmọ mi káwàá mi lẹ́nu tata lẹ̀ kẹ́ẹ̀tì sọ́mà anáhọ́ ayẹ́tẹ̀ ọmọ mi lẹ́nu ẹ̀jẹ̀ ẹ̀wọ́dẹ́ ní mọ̀nà náà bọ̀ wọ̀lú yìí. àwọn ọmọ mi lẹ́nu káyẹ muhammad ọ̀nùtọ́mọ̀lì yàrá ọ̀nùtọ́mọ̀lì yàrá èyí yóò rọ ọlọ́dún sọ̀rọ̀ rẹ̀ ọtún bá bàbá nàbọ̀ náà ọdún múlò yẹ ló bá ṣe sálà gẹ́ wà kó sálà ọdún múlò yẹ ló wà àyè zàká ọdún múlò yẹ ló bá hó rọmọdán ọdún múlò yẹ ló ní hajj ló mú kọ́rí hajj mo ní ọrọ yẹn mo ní ọrọ yẹn ìṣòkú mi lè yẹ kàyé táyé yẹ kí ni mo hajj ìbùdó jábọ̀ ọjọ́ bọ̀ ánú ìdí ẹ̀dí sọ́ni àdéhùn تمعاد بن جبل بكم توم يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار قال لقد سألت عن عظيم وإنه ليسير على ما يسره الله عليه تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت وتهج البيت صلوات الله وسلامه على المصطفى محمدا صلى الله عليه وسلم معاذ بن جبل أولي زمتو صلى الله عليه وسلم ذاك يمتو مريك أخبرني عن الإسلام أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار ويباعدني من النار ومتو مريه زهيري كنو بيزومي جبل سوف dɔw si mi wɔ jɛ n'o mɔri yi dɔw yɛrɛ si mi wɔ jɛ kari n'o mɔri yi ha a kan bɛ nɛnɛ ɛyi sɛ juwaare i b'a la i k'o mɔri yi i dɛmɛ k'o mɛ juwaare yi ɛ a b'o ye muhaade ye o de bɛ kan k'o mɔri kɛ o k'o mɔri yi a ko bi ni bi amalen akisibu bihi akisibu bihi ala fɛ n'a yɛrɛ ọba gbẹ̀wò ní ọmọ yìí sọ ayé ní sẹ́kọ̀ọ́ ní yẹn wà mẹ́ dèmà ayé náà ní yẹn sábẹ̀ ẹ́ thousands of naira dèmà ayé náà ní yẹn sábẹ̀ millions of naira dèmà ayé náà ní yẹn dọ́là mà ayé náà ní yẹn dàrà ayé gbẹ̀dà ní àmì ẹ̀mí gbọ́ bọ́lí sọ ayé ní sẹ́kọ̀ọ́ ní yẹn wà mẹ́ dèmà wọ́n jẹ́ ní ọmọ yìí ẹ̀yà jẹ́ mi rán yà ní àgbà tẹ́ mi jọ la kọ̀ọ̀kọ̀ ìkọ́ ní yẹn wà mẹ́ iṣẹ́ àti mi kọ́ دي هيكا أبدا شما ما بقي من الإسلام إلا الاسم وبنات كأي أي سنة تكين إسلام آي حاكم هيرا إيه هيرا إيه هيرا نركب دنيانا بتمزيق ديننا فلا مننا يبقى ولا ما نرقب وجعل بدنياه لما يتوقعه نرتو دنيانا بتمزيق ديننا امرونني يا بحكا يا مان يا سيباكه يا بحكا يا مان يا سيباكه فلا ديننا يبقى ولا ما نرتعه أنت ولا تعرف تتركه يعني لا نحكي فاتن يبرينا ما نصدق بل عبد أكرم ربه وجاد بدنياه لما يتوقع أظنوا يا رسول ọjọ́ náà jẹ́ ọgbà ẹ̀nọ́fẹ̀ lè abúlé ní àṣà ọlọ́wà ọ̀rọ̀gbà o ọjọ́ náà ti kàkẹ́ yé ìjọ ní bá wọn ẹjọ́ lè kàlẹ́ ẹ̀mẹ̀ yá ló bẹ́ẹ̀ kò wọ́n ní yọ̀ wọ́jà dẹ́gbẹ̀ tó lè wọn lè má yà dà kọ́ o lórí ẹ̀ha ni yìí islam wani kusuba ya gana islam ya kusuba bolo sho ya kusuba bolo sho mara to ala ne bolo wato wani ya tabuki fakultu la wa ma tabuki alfasatu فقالت كيف لا أبكي وأهلي جميعا دون أهل الناس ماتوا مرت على المرأة وهي تبكي ما نسى نقل to لها to يبكي بمدى تطرطوا hata na ile koti waliyatabki bekamne tukabe goya ngon fakultu laha wama tabuki alfatatu bima husnika wazanana shemukweila umedwani فقالت كيف لا أبكي وآلي جميعا دون آل الناس ماتوا يلا الوكاية من نسيج الوكاية وآلي أبا مدك كل وآلي أبا atayata yẹmi aluna alena asimato akiri ni yẹta alẹ baba mẹrin alamere efuba ẹni bí yẹn ni wọn máa nàjọ rẹ alamani bọ ndúgbò náà máa nàjọ rẹ islam wọn alislam ma bá islam illa alisim ìlà alikẹ́ náà wọ́n kúrọ́ náà mo bá yẹn ni mo náà wọ́n náà sílẹ̀ yẹn ni ọ̀sán náà kìjọ́ ní mọ̀ra yẹn ni náà ń tó mọ̀ ní ìṣe kẹwọ́n tó mọ̀ ní kàá bọ́ mẹ́ sẹ́kọ̀ọ́ mi yẹn wọ́n mẹ́ bí mo máa jẹ́ náà mọ̀rí ìmẹ́rin nìka yìí ó mọ̀rí. دكتور يا كايون كاي لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله عليه إلى يوم روسا أنا إلى روسا أنا أرى ترى أما أبا هلا يوم مريو هلا أمور أبدا هلا أمور أبدا هلا sọtúmọ̀ yàrá náà kẹ́tọ̀ ní káyé tí a gbọdọ̀ lọ àlá àtúnṣe kò ní í ṣe ya ìkó lórí àtúnṣe ìlú òmòrí àtúnṣe ìlú. wà kò kí mùsàlá ló wà náà kó sálà wà tó ti zaka ló wà ní zaka wà tá sọmọ ramadan ló wà bá wọn ramadan wà tá hó jẹlbẹ ló wà mọkọrẹ hajj. wà mọkọrẹ hajj. mọ̀nà wọ́n dọ̀ fà ẹ̀dọ̀ sílẹ̀ ni yẹn ni. mọ̀nà wọ́n dọ̀ fà ẹ̀dọ̀ sílẹ̀ ni yẹn ni. إن المسلمين والمسلمات أمري أكوكو أمري أمري نورو أتنا نجا إسلام أبو كوري الإسلام وأن يوغاري مسلم لا كان كايتان أنا جو ولا كايتان أقول لهم تمري كان كايتان أنا لا أركان الإسلام أنا إذا كانوا شهادة فمن سابق حج ومتى أويب أويب مبنو كاي أمور نعم كايتان أنا محمد فان كومري vele na kaka ye o kuri ga ye ukola ye ba bene ala kaka ye o kuri ga ye o kuri ga ye da iju wa bene sana sabe ko dɔnni ne ibada tun badali ya ukola ye na kaka ye ukola ye kɔcɛ wɔɔde iju wa bene zaka dɔnni ibada tun badali ya ukola ye kɛjɔ lɛ kɛjɔ bɔ ẹ̀hẹ́ bìrì ẹ̀wọ̀ bíbà kẹ̀ ọ̀bìrì nkọ́lá yìí kẹ̀ ọ̀jẹ̀wọ̀ àmà ọ̀yàtọ̀ yìí ìsọ̀lọ̀ ikú mẹ́mẹ́ because ìsọ̀lọ̀ ikú bí ìbáyàtọ̀ nbàdà ní ìyàtọ̀ nfẹ̀ ní ìyàtọ̀ nkọ́lá yìí kọ́ ọ̀jẹ̀wọ̀ báyìí nkọ́lá mi wà mẹ́ ọ̀mẹ́ni àmà àwọn bíbà ní sọ̀rọ̀ ìbáyàtọ̀ nbàdà ní ìyàtọ̀ nfẹ̀ ukora ye kɔjɔ jose ta ye a ɲɛsuwa na wa kɛ tɛ ɔ o mɛnɛ yɛ yakusala y'a jɛ re ɔyɛ gya yi roko yi suju de goba gya yi maka re abata mi musa de ibada tun bada ni yatɔ fɛɛli ya ama awɔki bɔ ne de ibada tun bada ni yatɔ tariki ya iri gya yi iri ala ala wɛ iri ani ne de ka di se la ŋo naani awɔ yɔni bi di di se la ŋo naani duta yɛ kɔlɔn yɛ ne kɛ taa ito bi bu ha dɔnku ibada tun bada ni yatɔ maali ya ukora ikije lwacha wo akije laka ukora haki ukora haki dan omuri omani ba ko ba be ukora anya share agabe ibelu ayi omuri oyaka wo kaka ka gai atakaye onto omuri muhammad onto omuri ha dan ukora ikwa cha wo isa lo eko e, jodu ukora ukora ikwa cha wo e, ọ̀nyà sẹ́mi tẹ́lẹ̀ ukọ́lá yìí kẹ́kẹ́ yìí zàkọ́ yìí ni ukọ́lá yìí kọ́ ọjà wọ̀ jọlọ́ yìí ni iṣẹ́ yìí kẹ́kẹ́ ukọ́lá yìí kẹ́ ama kó ọjà wọ̀ ọ̀rẹ́ rẹ̀ tẹ̀ ra bẹ́ẹ̀ òun ló ti kẹ́ lẹ́nu jà bó lè yí kọ́ ni ọ̀nà mẹ́tọ́ nyà bá bẹ́ẹ̀ dọ́bi arọ́kàlẹ̀ islam ìjọ mi náà ṣe sọ́nà náà lè jẹ́ ìjọ náà di muslim wọ́n muslim ní ìjọ náà mo dàgbà bá yóò ṣe ayé yìí ìjọ wa ó ní adúgbò kọ̀ọ̀kan إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أجوا هو قول أجوا قول مريو قول أهو قولون والمؤمنين والمؤمنات أتي أنا كاكا أجوا كتير مري إلى نارو أتي من ينهى نارو أتي من ينهى أنا بقول كتير مري إلى نارو أتي من ينهى ina ndio zekae mawe ya imani sawa ndo sawa ndo Mtume sallallahu alaihi wasallam ini hakika na nafsi au na baraka kwa kakai almu'minu man aminahu an-nas wadama ndo kuteo ndo wana kakai agana na eneo na tena yangu ọmọ dọ̀dọ̀ ṣírí ọmọ dọ̀dọ̀ kí gbọ́dà ọmọ kẹkẹrẹkẹrẹ yọ̀dà ọmọ dọ̀dọ̀ kẹkẹrẹkẹrẹ yọ̀dà àwọn ọmọ bẹ́ẹ̀ mú náà nínú ẹ̀dí iṣẹ́ ọmọ onímọ̀ làkùnjì bí ìhìnà tó ń tó mọ́rí náà sọ́lọ́ láàrín sálàm ìjọ àkàwọn tó mọ́rí tó ń tó mọ́rí kàdùmí sọ́lá islam ọmọ oníkàlẹ́ bẹ́ẹ̀ wù sọ́ bọ́ọ̀lù bẹ́ẹ̀ tó mọ́rí tó ń tó mọ́rí àkọ́bìrì ni ànìlì ìmá kàdùmí pẹ̀lú iṣẹ́ láì ìmá olùkọ́mọ́rí náà dọ́kà ẹ̀ dọ́kà ẹ̀ alìmánu alìmánu àǹtó mi nà bẹ́ẹ̀ lá wọ́n mọ̀ وكتبه ورسله ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره صلى الله عليه وسلم انتم من يوكاي أكاك إيمان إسمع يوكاو أما بكوا دوتك يوم مريم دوسك يوم مريم دولا كاو إيه ملايكة فمريكو نوني ملايكة ووضعوا malaika ne na ɔna ma kaa kaa ɔno wɔ ne kɔ ɛnyɛ nyɛ ɛbɛn wɔso ne ne juba ne ne wala abɔ kaa hɔ wɔn so ne ne juba juba ne ne wala ama kama hɔ ɔsɔ no na kɛ ɔno yɛ ɔno yɛ ɔno wɔ yɛ kɔdɔ ne ne malaika anti jibiri mekae atirimiri man ɔmɔ na dɔkɔ mo yɛ ɔyɛ malaika àbí mọ̀rọ̀ lọ́wọ́ ọ̀n tó mọ̀ yìí bíkì dòdò ọ̀dọ́rẹ̀ yà bíkẹ́ kà dọ́ mọ̀ yìí dòdò ọ̀kánẹ́ kọ́ ọ̀dẹ́rẹ́ ma anábà náà bẹ́ àgàdọ́ mọ̀ yìí dòdò ọ̀dọ́rẹ̀ kádàrá ọ̀bẹ ọ̀yẹ̀dánì ọ̀bẹ ọ̀yẹ̀mọ̀ ànkẹ́ ìmìlẹ̀ mọ̀nà ọ̀dọ́ báyìí mọ̀nà ọ̀dọ́ báyìí nàbọ̀sánìyẹ amen kẹfẹ́ eh, ló rẹ̀ ni yẹ bí ẹni kíkà yẹ ayé rẹ̀ ni rẹ̀ ni alẹ́ ni islam and islam ọ̀nà rẹ̀ alẹ́ yìí máa alẹ́ islam ọmọ yóò ní mùsùlùmí bẹ́ẹ̀ ni mòmù ni ọmọ yóò ní mùsùlùmí dọ́ọ̀bù sọ̀rọ̀ dọ́ọ̀bù mòmù ni ọmọ yóò kàkà ilẹ̀ yẹn ní bílẹ̀ kẹ́kẹ́ ìsọ̀rọ̀ ẹnà bí àrùkálù islam ìjọba ìjẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ náà mùsùlùmí ọ̀gbà bọ́ọ̀lù ọ̀nà yẹn lọ́dọ̀ kẹ́kẹ́ yìí ló yàn ọ̀nà lọ́dọ̀ kẹ́kẹ́ yìí ẹ̀sẹ̀ lẹ́la àbẹ̀tì ńlá mú mi lọ́jà bọ́ ọ̀tún lọ́dọ̀ kẹ́kẹ́ lọ́dọ̀ ọ̀nà rẹ̀ lọ ọ̀nà rẹ̀ lẹ̀ ìjẹ́ ìṣẹ́ lọ sílẹ̀ tó mọ́rí kẹ́lẹ́ rà dọ́ dọ́mọ́rí àkàlíkà yìí kọ́lẹ́tìlẹ̀ àrọ́ọ̀bù àmàna كلم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم أمريكا alaba naa lɛ nɛ ɛsɛnɛ kaa kɛnɛ la dɔw ɛnɛ la ni iman ewo mu k'o mori kaa wa kaa kaa ɛni ne ye ni iman ɛba ma kaa kaa ɛnɛ ni musulumi sɛbɔ bi kiri iman ɔhɛ wɔ wa ye iman ɔhɛ wɔ wa ye a bɛ kɛ ni ta ɛnɛ mi ni kɛkɛ sɔn ɔhɛ wɔ wa ye o yɛ pɛtɛ tɔ wa ye e yɛ pɛtɛ tɔ wa ye munna wata ba ye ka sira ni yɛ amen amen amen. بجبرون كبرها إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات نمر وجوه غلطان القانتين والقانتات فمن هم القانتون والقانتات أنا أنا دوجتي مريد القنوط قالوا لي الطاعة في السكون أكبر كثير أمي ما هايان بوا يوم يومري كثير بس يومري كثير بس يومري كثير أنا كده يكون كثير أكاكاي الإسلام بعده مرتبة يرتقى إليها وهي وهو الإيمان والقنوت ثم القنوت ناشئ عنهما ثم القنوت ناشئ عنهما ابن كثير قال هذا قضاء الإسلام وقضاء الإسلام أهل وسائل أنا بالإيمان أنا بالإيمان dan ọkọ inú ni ẹ lọ́nà náà afanisala ìkùnú tó rẹ̀ ìjọba kàkà yẹ ìsìlámù nínú ọ̀rẹ́ àgbo tiẹ́mẹ́tiẹ́mẹ́ tó rọ̀ imana ne ba ko towo da se ne ba mo korome do me ko ni de uda mo do lo ni sabe zara al qunut wal qanitina wal qanitat wal qanitina wal qanitat muna wada ga ni sirani yini ni amin amin summa amin ajuwa ko wonon e ni ajuwa ona دوبل دوكاي إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات أمدوكاي أتوني دايما إنو مرو أتوني دايما إنو يدي الصدق إذا إذا عيش عيني ونريد إذا عممت إني وصدق حسنة محمودة إذا يوم ما نعيد عليه دوني بيبي kinchi ɔbɛ ase yɛ ɔmuna kinchi ɔbɛ muna bato kó ayélujára sira ni amen amen amen ntoma ni sallallahu alaihi wasallam nínú bàtà kàkà ibnu masoud ɔbɛ bá wọn nù báyìí dani imam atirimizi dɔbɛ ɔbɛ ɛni sɔlɔ yam ɔbɛ káyé ɔkọ̀ ntoma ni ayé. ko yara abdullahi bin mas'ud don ko mun ya kai ne kai istahya min allah haqqa la haya ni yo mari ne tika ta ta abin da mutum gidan kai inna la nastahi ya nabi allah walhamdulillah tira sura ida ya ya yi ma yo mari tete tete e won to mari ya rasha mari ضمن لك ليس ذلك لكن الاستياء من الله حق الايات أن تحفظ الرأس وما وعى وتحفظ البطن وما هوى وتتذكر الموت والغنى ومن أراد الآخرة ترك زينة الدنيا نتمنى كان كريم إرمني من الله abdullahi bin masoud ọmọ káàkà yẹ ẹni ẹkọ mọ ní àwọn kẹnà ẹni wọn yóò mọ rí ẹni ẹni yóò mọ rí ẹ gbọdọ mọ ní lórí àwọn ọmọ ìsàlẹ̀ yóò mọ rí wọn ẹni tètè tètè ọmọ káyẹ wọn ṣe eré ẹsọ àwọn náà eré ẹsọ àwọn ojú ọmọ ní àkàrà yà lọ ṣe eré ẹsọ àwọn àkàrà ìsọdẹ ẹsọ kó bẹ wọn ìsọdẹ ẹsọ bẹ ɛyà sɔ yà nkɔtɔ ntòmòrì kẹwé sẹrẹ àbánu sẹrẹ ntòmòrì kẹwé sẹrẹ àbánu sẹrẹ àbánu wọtá fọlọ mbọtuna wọ máa ha wa dùnú sẹrẹ yẹ ká o àtà àbísọlọ kò ga o ọjọ yẹ ká kò ga o ayé ọtọtọrọ ma ọjọ yẹ ká kò ga o olùgbà o kà fún ìsàkẹlẹkẹlẹ bọ. أن تحفظ البطن وما هوى وتتذكر الموت والبلا دوريت ما يبشالا أتيكاي أتنوبو كان ما على الله غير ما باني نيوي أنا فما أخذ أمو يوي نهاني ìjọba ìwé olókoòrò àtijọ́ wàhálà sẹ̀rẹ̀ra ana kan kó asọ́mọ ọ̀gá wọn jẹ́ nídìí wọn yẹn ní hẹ́ẹ̀ wọ́n yẹn wọn lọ́wọ́ náà wọn lọ́wọ́ náà báyìí wọn lọ́wọ́ dọ́sílá yẹn yẹn náà amen amen donc mo ni da kan kaye ola ko na na kaye ele si da le ku ko no mo so ya da le ku o ya ba mo o ya mo na ni go go go go go go go va sa ba kan le ta donc mo ni da kan kaye ola ko na na kaka ebira le fakodi sa ya min allah haqqal haya ọ̀rọ̀ àníyàn mọ̀rí tẹ́tẹ́tẹ́tẹ́ alọ̀rọ̀kọ̀ níyàn mọ̀rí alọ̀rọ̀kọ̀ níyàn mọ̀rí ìrara ọ̀nà ọmọdé mẹ́yà ìnáwọ́rọ̀ làwọ̀rọ̀ ọ̀nà ọmọdé mẹ́yà ọ̀yẹ̀ náà àmọ́ ìbẹ̀rẹ̀ ilẹ̀ kíkíkí yàrá ìbẹ̀rẹ̀ ilẹ̀ kíkíkí yàrá ọ̀yẹ̀ ló ṣẹ̀kẹ́ wọn ọ̀dẹ̀ wọn àbọ̀ òdìdá ni mẹ́rẹ̀ bẹ̀ wọn àbọ̀ òdìdá ni àbọ̀ mẹ́rẹ̀ bẹ̀ wọn ọmọ mẹ́rẹ̀ bẹ̀ wọn ilé jẹ́ ẹni islam ṣe dó yìí ọ̀rẹ́ máa hẹ̀ ta yà ilé ayé máa jẹ́ ilé jẹ́ ẹni mo ní sàm sí dóhùn èyí ọba bẹ́ẹ̀ ní àhẹ̀ ta yà ilé ayé máa jẹ́ yà ilé ayé máa. àǹtí ẹ̀ sọ́nà ẹ̀ yọ̀ ọ̀pọ̀lọpọ̀ kó mórí ògbóòrò kò tí ì ké àwọn tó mórí ṣe káyé òkú mórí ògbóòrò mi uva mwana tukaye ebintu muri yale isana ileke izo abagene ko ni sami akudonga ikekeke onto muri omo ni muri yokeke akana ko ngara ama ni bi omo ni muri liga de onto muri lake de onto muri mina min na ant ezo izo horale then ɛyɛ ɛyɛ awore ha ama ɛni ni ɛyɛ ɛma na ɛyɛ ɔntɔbi de wati mɛdi nyɔnu wura la ama kanu wura la ìjọ bɛ lɛsi ma jɔ kɛkɛ wɛrɛ kɛ wɔ lɛ ɛni wura la dɔkita mɔri ka o mɛ ma mɛ ma yɛ ina yi no wura la ina mɔri tuna la wura ina mɔri tuna la wura tɔni ɛ isɔnna ɔntɔbi sɔrɔ ka ye ɛni kɔn ma wura la ani wati mi na yi na utuma na sɔgbɔ wɛ kaye edo wura rɛ ɔ eda nyɛ wɔ wura rɛ bɛɛ tó ne tó wuli si rɔ o wò eda nyɛ wɔ wura rɛ mi yɛ dabi yɔ wɔ ìjọ kan tó wuli kéwà rɛ ne tó wuli kàmi náà yi ne nyina wura rɛ mɛ tó wuli wɛ kéèké fali yɛ zɔrɔ ni ee zanu ne ma xɔlɔkɔ xɔlɔkɔ mi ma ye taa fɛ o mori yɔ kaye ɔbɔbɔ kan esi do n'o mori tuna n'o wura rɛ ɔbɔbɔ kan esi hune minongana kakaye vamana tangoba hune muna madoga ido sirani ido mbo mali no yire chena la maka onane ido mbo mali no yire chena la maka onane ale ona keke ala mera wera unane bya no kana galawo oda ka wan galawo no muna madoga ido sirani ato ato ato pama eh ona ko wa wan galawo sirani من بدو فاني ندو سري امين اوسر انا بدي اسمع عليك انو بلاك كا على امام النسائي أعطى لا انا كان كاي خطب ابو بكر رضي الله عنه بعد وفاة رسول الله صلى الله عليه وسلم فقال قام رسول الله صلى الله عليه وسلم مقامي هذا أما أول ثم بقى فقال إياكم والكذب فإنه مع الفجور وهما في النار صلى الله عليه وسلم أوصف نبي إسماعيل أوكي سيدنا أبو بكر أو أمي أو مولد àwọn mi ọ̀dọ̀ mímú tó mú yà àṣà tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ kí ẹ fún mi ń dàgbà bẹ́ẹ̀ kọ́ ẹni káyé ohun tó mọ̀ yìí ọmọ ni eré ẹ̀jẹ̀ ibà mi eré ẹ̀jẹ̀ yà eré ẹ̀jẹ̀ ikọ̀ pàpà ẹni mi nílẹ̀ ibi yàrá ti má kà wọ́n màdínà ìyọ̀rọ̀ ti má kà wọ́n màdínà dókítà tó mọ̀ wá eré ẹ̀jẹ̀ yìí tó mọ̀ ní dàbí ìgò yà wọ́n lè ṣùgbọ́n dókítà mọ̀ ní àkárí káyé ní àrà wíwí ó ní ilé tó ìkẹ́ sẹ́yìn òrìkà irú ijó ìṣe onílòkúrò di yẹ àná ẹ̀nà ìnira ìnira ẹ̀rù ìnira ẹ̀rù múnáwọ́dọ̀ ha ìnìní múnáwọ́dọ̀ bá ìnìní amen amen amen ntúmọ̀sọ̀rọ̀ lọ́wọ́ sálàm ọkà ìdá asùbà àbúrò àdàm. أخضعت الأعداء كلها تذكر اللسان تقول اتق الله فينا فإن استقمت استقمنا وإن وجدت إيه وجدنا صلى الله عليه وسلم انظروا لي وما تقول لي هم النسان دايما لديك يلا بأبدا أخبك مجمو دا كويك دا يحكي دا يحكي رأي أولا كأولا رأي نعم يوم دي nyɛma yɔ ŋmɛri yi nyɛrɛ yɛ yoo sɛmo ni ka ye waa jɛ kɛlɛ bi y'a jɛ kɛlɛ waa ba la la ayi ba la la ale yɛrɛ wa i jɛsu wolo de i ye jɛsu wolo de wa e bu yɛ bu wa e bu yɛ bu yɛrɛ yɛrɛ yɛrɛ mɛnɛbatɔ baa yi ko siran ye ɲini amen wa sɔɔ de kenya wa sɔɔ de pa o mɔdi yɔ ka ye ɔni lɛ ɔni lɛ yɛrɛ i nɔ nɔrɔ atoni da irai men ne e ti le so no e wa ba ba ke da irai ne rai ine kera da bi yawo isa na iman au ogo iman au ana fia an ajene ni ko ni ko ni kin e ta kare mana en na wa ne rai du ko da na ka sa ran en na wa ne rai du yi de ya wa ka san bibi o tere de me yo wọ́n yà ké kwan tẹ wù ní ìka kan wọ́n yà ké kwan tẹ àsùnkà yìí nìka ikú yóò dà rẹ̀ ọ̀rọ̀ yìí lọ́kẹ́ ẹ̀mí yà ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ ọ̀ múlẹ̀ wọ́n tó ọba ẹgbẹ́ sílẹ̀ yẹn fóònù mẹ́kú tí ilé ké fóònù ọmọ tí ilé ké ẹni bìrẹ̀ ká póró ẹkẹ ìra rẹ̀ ọmọ àwọn òbílẹ̀ bìrẹ̀ kọ́ ọ̀ṣọ́ la yẹlẹ bìrẹ̀ ẹ máa kọ́ dáwọ̀rọ̀ lọ́wọ́ yẹ dáwọ̀rọ̀ kọ́ dókèlè ìlànà níbi ọ̀dà àbá tó owó yìí lẹ́yìn ká yẹ wẹ́ẹ̀rẹ̀ akọ̀ ẹ̀ka wẹ́ẹ̀rẹ̀ akọ̀ ẹ̀ka wẹ́ẹ̀ka ẹ̀wọ̀ mẹ́mẹ́ dókè kẹlẹ́kẹlẹ́ rẹ̀ ní yàrá ọ̀tọ̀ nìkó sẹ́dọ̀mù káàkó ká yẹ wọ́n ní yàrá ọ̀tọ̀ ó yà ní káàkà yẹ ọmọ yàrá ọ̀tọ̀ wà yàrá ọ̀tọ̀ ẹni bẹ̀rẹ̀ kẹ wẹ́ẹ̀rẹ̀ akọ̀ ẹ̀ka sẹ́mi dọ̀ka kẹ wọ́n yàrá ọ̀tọ̀ dà ẹ̀mẹ̀ ẹ̀mẹ̀ kí sinna kaka iso iso ne bila kɔ bi so iku yɛ aw le tia se pɛpɛ an bɛ mɛ ku aw le tia se pɛpɛ ile tse ete mi ku ame ku na yɛrɛ wɔ ama ami ko ni ma ame ku da ikɔ ɔlɛ n'ayɛ ɔlɛ n'ayɛ ara ɔlɛ n'oye ye ku kɔtɔ n'ɔlɛ bi ya ɔlɛ ne se ame ku ama ɔlɛ n'ayɛ ara ɔlɛ n'oye ye ku muna wɛrɛ wɛrɛ dɔ se ya ni ye muna dɔ ha iwu ne bi ile tse ɔha iwu nu di bɛ nɔ ina ni kɔrɔ fana yasa mɔkɛ wɔrɔ ka ye o mɔni yɛrɛ cɛmɛlɛ yi ni ma dɛ dɔw yɛ ka ye ɛni sɔnna mo mɛ o ma mɔni yɛrɛ sɔgɔ la nka n tɛna sɔn nɔrɔ i yɛrɛ yɛrɛ ka tɔn ne yɛrɛ kɛlɛ yɛrɛ o kɛlɛ yɛrɛ o ale bɛ musa ale yi sara o o mɔni yɛrɛ se ɔkè yɛrɛ bɛ o mɔni yɛrɛ ayò ìbáàdìka ọ̀rọ̀ laka amala ẹ̀rọ yẹ wọ́n mọ́rí ọ̀nà ọmọ kọ́ra ni wú ewu olùsìlẹ̀ kọ́ra ni wú dọ́gbọ́n yóò tẹ̀lé ẹ̀ka ìka ẹ̀fẹ́ dọ́gbọ́n yóò aka nìka yẹ dọ́gbọ́n yóò aka nìka yẹ mmanla yẹfutoro kọlbọ wọlé ayẹkutiko lẹsàánù wọlé ayẹdìní farojo wọlé ayẹdìní farojo ọmọdé ọ̀ka yẹ ọ̀nà ọ̀nà kàkà yẹ ẹ̀yà yọ dìbí díyàrá ni ó lè jẹ́ ẹ̀jẹ́ bẹ́ẹ̀ ní sànà ọmọ àṣàrẹ̀ ká ọ̀bọ̀ náà ọmọ orí ọmọ orí ọmọ ìṣẹ̀lẹ̀ alùhù ọmọ orí ìṣẹ̀lẹ̀ alùhù ọmọ ìdàgbà ìṣẹ̀lẹ̀ ayẹyẹ rẹ̀ ká dọ́ọ̀sì mẹ́tọ̀ sí lẹ́tì láyé rẹ̀ dọ́ọ̀sì rẹ̀ ká yẹ tó ìké amen amen amen. abamire òyìnbá orí ìṣẹ̀lẹ̀ àmì ṣiṣẹ́ tẹ́tẹ́ kọ́tọ́ ní wọ́n yẹn kawo ne ke inge ke muna wada bayi odu kulisau ọmọ akari kai nínú ní alẹ́ mọ́mú muslim dọ́wẹ́ mọ́mú muslim dọ́wẹ́ sọ̀hí hẹ́wọ́n náà nìsan náà tẹ́tí kadi ọmọ akari kai ma sami tu rasulallah sallallahu alaihi wa sallam rọ́ọ̀kọ́sọ̀ rọ́ọ̀kọ́sọ̀ fi ṣẹ́yìn mi nà lọ́kàdì ìlà fi tọ́lá. الرجل يقول يريد به الإسلام والرجل يقول القول في الحرب والمرأة تهكس زوجها والرجل يهكس امرأتها والمرأة تهكس زوجها صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أم حسين وكريم أنا عمر ntó omori kàwé mo sì mi lè kẹrọ ẹbẹ ahẹta ọbẹta ahẹta ntó omori mẹrọ ka ìwọnyọ kékeré sẹni bá bàbá ọba náà kàrá yẹ bẹẹ sọ ma mọ kàrá yẹ kí náà kàrá yẹ nàá ọnyẹ mu kéèké ọnyẹ mu kéèké àwọn ẹ̀ka tó tọ́ bó ra wàhálà rẹ̀ náà kàrá yẹ nẹ́ẹ̀kú kúndé ọgọ́dọ̀ kọ́dọ̀ èdè ọgọ́dọ̀ kọ́dọ̀ èdè ọ̀nà wọ́n yẹn ń ká ọ̀rẹ́ mẹ́wàá kan ẹ̀yìn mẹ́lẹ́ òsì rẹ̀ káàrẹ̀ náà náà ká ọkọ̀ ọ̀nà dáàtọ̀ máa ẹ̀ka ìfọ̀n ọ̀nyẹ́ mẹ́rin yóò mú jẹ ọmọ wa rẹ̀ náà tẹ́kàrẹ́ àná. islam ọ̀sọ̀ mi lẹ́yìn ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ àti ìwé nàrà nà bọ̀ ìgbà ọ̀dẹ́ wù nàrà ọ̀rẹ́ náà fi káwọ́sì mọ́ ìtẹ́ ní islam ọ̀dọ̀ wù. sẹ́wọ́n kọ́ ọ̀gá ọ̀gì ilé jẹ́ ó sì yà kó sẹ́nu lè ka yẹ alihamdu kódà eré kọ́ ẹ̀kọ́ ọba ọba aṣọ ẹ̀kọ́ ọ̀nà ẹ̀ ọmọ ṣe ní pátá dẹ́n olóró kẹtẹ kẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ méjìlá ní yàrá kàkẹ́ òkú omi nínú jẹ́ ẹ̀sìn yàrá alẹ́ ìmẹ̀ tí ni wọ́n ẹ̀ ẹ̀ náà ọ̀nàgẹ́ sẹ́ ẹ̀yàsọ̀ ní ẹ̀mẹ̀ gbọmọdé àṣà ẹ̀wọ̀n ni ẹ̀tọ́ wọ́ ẹ̀wọ̀n dà and àwọn ni ẹ̀ ọ̀dẹ́ gbọ̀dọ̀ ẹ̀ tán bí ẹ̀kọ́ bàbá bẹ́ẹ̀ mo lọ́dọ̀ bá yẹn ṣe ẹ̀ ní ìlú amen amen ọ̀sọ́rí islam ọdún wọn yìí ilé náà wà hóta ọdẹ ilé kíkà iná aka ní ẹ̀dá lọ́sẹ̀ mo náà wọ́n náà wọ́n ṣe láti lẹ́yìn ọmọ èyí ní jẹ́bi ahí dọ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ ní wọ́n jọba wọ́n mi lẹ́yìn náà ìnàdó káwọn ọmọ kẹ́lẹ́ dùn ara ọ ẹ̀wọ́n lọ́rọ́ ọ̀sẹ̀ wẹ́ẹ́dẹ́gbẹ́ kẹ́ẹ̀kẹ́ ọ̀ ọ́nà mú káwọn àyẹ wẹ́ẹ́ kẹ́ẹ̀kẹ́ yọ wẹ́ẹ́ ní mọ́tò káwọn àyẹ mọ́tò ìyá wọn wúlẹ̀ yìí ọ̀sẹ̀ bí bàbá kọ̀ wọ́n yẹ dàrẹ́ yìí kọ́ ọ́rẹ́ dàrẹ́ yìí wọ́n yẹ dàrẹ́ yìí kọ́ ọ́rẹ́ yẹ dàrẹ́ ẹ̀rí wúri kyẹ́nà àkàrẹ́ ẹ̀rí yẹ kyẹ́ kàwá mi nà wọ́n ní bàbá àmì nà bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ yẹn lọ́mù ìdí yẹn mú nà ìjà àwọn. lọ́dọ̀ sílẹ̀ rí ẹ̀yìn ọ̀dùnyẹ́rọ̀ òun kò rẹ̀ wọ́n ní wọ́n sì ṣe tẹ́kùrọ̀ lọ́nà anábìlẹ̀ ọ̀dọ́ rẹ̀ kò ọmọ ẹ̀jẹ̀ ìwé wà kí ó ní fi ṣe àmọ̀kọ̀rọ̀ òun wọ́n ṣe mọ̀ yìí ìjọba yẹ tẹ́lẹ̀ ilé ẹ̀dúgbò kan náà tó sọ ọmọ ẹ̀ṣẹ́ anábọ̀nyẹ̀nẹ̀ náà wẹ̀ kó afẹ́mẹ́rẹ́ àmọ̀ ìdù òun wọ́n ṣe mọ̀ yìí anábọ̀nyẹ̀nẹ̀ ọmọ ẹ̀kọ́ wẹ̀ táyọ̀ lọ́ọ̀rẹ́ ọkọ àmọ́ kẹ́yìn ní ẹ̀mẹ̀dàrẹ́ yà ẹ̀nùmọ̀ kan náà yọ anẹ́kọ̀ọ́ ayọ̀ wa anẹ́kọ̀ọ́ kan náà yọ ni wọ́n anẹ́kọ̀ọ́ fún ìsọ̀rọ̀ wa anẹ́kàánù anẹ́bùjá wọ́n kà bọ́ náà yàbùjá ọ̀rọ̀ anẹ́bùjá àbọ̀ náà yàbùjá ọ̀rọ̀ anẹ́bùjá wọ́n náà wọlé kó rẹ̀ ẹ̀yẹ́ sì dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn. mo náà wọ́n bá yẹn mo náà bọ́ sílẹ̀ yẹn àbọ̀ bẹ̀rẹ̀ yẹn sísọ yàrá anẹ́kọ̀ọ́ yẹn kọ́ ọlọ́run tó tẹ́kìnì ọlọ́run tó yàrá institution ọlọ́run àmì two years ẹ lọ ọ̀rọ̀ mi lọ kọ́ ọmọ yẹn tó kọ̀ọ̀rọ̀ hàn ọlọ́run yìí tó yà kẹrẹ kọ́ọ̀rọ̀ ọ̀gbọ́n bọ̀ bí yà kẹrẹ yà rẹ lọ́rọ̀ yà rẹ ẹ kọ́ yà lẹ́yìn ramadan ọlọ́run yà rẹ kakọ̀ ẹ̀ ká bí amaduwa bẹ́ẹ̀ ṣe àkùtù dọ́wọ́ ọ̀nà wáyà bìtú ní káyọ̀ náà dọ́wọ́ ọ̀nà wọ́n dá àkẹ́yìn wọn ọlọ́run yà rẹ ká àkùtù wà rà á kọ́ra rẹ̀ á kọ́ra rẹ̀ ama mɛ kaari ma bɛrɛ ɔlɔ ka yɔri ma ɔlɔ yɔ dɔw ti sɛ dɔw ni yɔ kɔni ka ye ɔyi kɛm kiri tí o ma ne kɛm yɛlɛ wa kan ŋɔnu yɛ kɔkɔ wa kan si diploma certificate aw sɔkpɛ bɛrɛ dɔw ti yɛrɛ kɛm ne bɛ tu ka ye iwu secondary school ɔlɔ kɛ ɔlɔ kɛ mun na o dɔw ka ye bɛ tiɲɛ mi maa yi n'o kɛ ɛnɛ yɛrɛ ta o kiri a yɛrɛ ni yɛrɛ wa o ɛnɛ wuli sɔrɔ ma na dɛ kesi wòle ayi wò kawa abɔ inu wòle kò kawa yi kɔ ike tse mena wòle ɔha yi ni wòle ama ni ya do kɔnɔ wò do ɛkplɔ da do ɛkɛ ewuli bɛbi da wòye wò da da wa kɛnɛ wò da wò tsi wò da wò tsi kɛnɛ iye ma na wò ɔbɔ ma na wò ɔbɔ wò ama wò nyɛ do ma ni ya kò yi ka ba wòle kata wòle ara ta akɔkɔ ma wòle ma ɔbɛ wòle ka wòle ne ma kɛnɛ ni ma na wò ɔbɔ wòle ala azim. ijma na wapo kuna watu wafanya islamu amen وصادقين وصادقات أكيد هنا ونونا إن صفات المؤمنين والمؤمنات من خلال سورة الأهداف الآية الخامسة والثلاثين أجوك من دنيا ذلك لك أجوك من يقولوا إنه إنه إنه إنه إنه إنه إنه إنه إنه ana na dɔ owó rẹ̀ awutiri kɛyìn adi wa mɛyin hɛyɛ no ɛhɛ sɛbɛ di wa o ɔmɔdi ɔka yi ina muslimi na wali muslima wali mumini na wali mumina wali kɔniti na wali kɔnita wasɔdi kina wasɔdi kɔti. والصابرين والصابرات أجوا بغرة أمري أقتنا كتا إلو نسوري إلو نارو أتنا نلا ما نصر سامسو الصبر في اللغة العربية الحبس وهذه السهولة حتى الصبر إلى كل أربعة أبقى ظلم وغضبان وغضبان ẹ sẹ́wọ́n sọ́kùnrin ní sẹ̀ríyà ọlọ́run hapso nafs alasana kàtẹ́ ọmọ rẹ̀ tọ́ àtẹ̀lá alatọ́ àtẹ̀lá wà á ń lọ àrẹ̀mẹ̀lá wà á la akọ̀dàrẹ̀ láàrin mọ́ọ̀lẹ́mà akọ̀dàrẹ̀ náà alimọ́ọ̀lẹ́mà ọlọ́run káyẹ̀ wẹ́ẹ́dẹ́ náà ń gbọ́jú lẹ́ni dòdà dáa ní ẹ̀ka ìbọ̀bọ̀ta òyìnbó sùúrù tẹ̀lé fún ìṣe àfọ́ òmùrí lórí sùúrù ọ̀nà ìṣe àfọ́ òmùrí ọ̀gbọ́nà ọ̀rí sùúrù láàbí ní ọmọdé yẹn rẹ̀ lórí sùúrù ọ̀nà ìṣe ìyẹn wọn lọ́wọ́ ìṣe lórí ọmọdé yẹn ọ̀gbọ́nà ọ̀rí sùúrù tẹ̀lé fún ìṣe ọmọdé yóò ti ẹ̀ kẹ́rù ilé mẹ́tàkà yìí ọ̀rọ̀ àdàmọ̀dà ọ̀kátọ̀ lẹ̀ wọn ọ̀rọ̀ àdàmọ̀dà ọ̀kátọ̀ lẹ̀ wọn. ìpàfẹ́sọ̀ anabɔ yi oṣù yìí tẹlɛ kí sọ̀rọ̀ ẹ ṣàfihàn ọmọdé ọmọdé mẹka nana ọmọdé mẹka nana ọmọdé jẹ àkàrà ìṣọtọ alẹ mọrọ ayẹyẹ ẹjẹ yìí dara bá sùnà bẹ ọmọdé ọkọ yìí yà ayọ alẹbi na amẹnu ìṣèwọ ọsọgbọ wà lọrọ wàtẹkùnlá làkùnlá kò tó filẹ ọ ọmọdé alẹbi na lẹ́yìn ọkọ̀ wa lọ́wọ́ rẹ̀ ìsìn bí yóò ní sùúrù rẹ̀ alàmàṣà alàmàṣà pàtẹ́tọ́ à kí lè kó rẹ̀ wàhálà ọlọ́run ti sàṣọ ọmọ mi wàhálà ọmọ mi àwọn kúrò nípa ṣíṣe ọ̀rẹ́ alẹ́ ìgbà wọ́n sì tún kárí náà lẹ́wọ̀n yẹn náà wàhálà yẹn kára wà á ìsìn bí yóò ní sùúrù rẹ̀ ní sùúrù wọ́n mẹ́rin wọ́n sọ̀rọ̀ mi rí wọ́n àbí mo lọ dòdò ní sùúrù tẹ́lẹ̀ kọ́ ọ̀rẹ́ kọ́ mi lé ẹ̀yà dòdò ìṣẹ̀lẹ̀ kọ́ tó lè ṣe àná wọ́n mọ̀ ètò dòdò ìṣẹ̀lẹ̀ kọ́ mi lè tẹ́ yọlẹ̀ rẹ̀ wọ́n yìí ṣe àbùkù wọ́n tẹ́ kọ́ lọ́ làálàá ọ̀hún tó fẹ́ ọ́n dòdò ìṣẹ̀lẹ̀ kọ́ mi lè tẹ́ làálàá ọ̀hún tó fẹ́ ọ́n àwọn ọ̀gbọ́n ẹ̀kọ́ ìyá iná láwọn ni àti nípa ọ̀rẹ́ ni òṣùlẹ̀ ló lórí àkàrẹ́ ẹ̀rẹ́ náà ọmọ oníṣùlù kí lásán aláàtọ̀ aláàbí tí wọ́n fẹ́ sàárọ̀